يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لله الذي أمرنا بالدعاء ووعدنا بالإجابة والصلاة والسلام على أشرف الداعين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó pa wá láṣẹ ó ní ká máa dákẹ́ ká máa ṣàdúà ká máa pè wọ́n gbogbo ipò tá a bá wà ká máa fàdúà lẹ̀ àsìkò tá a bá ń sọkún ká máa ṣàdúà àsìkò tá a bá rẹ́rìn ká máa ṣàdúà àsìkò tá a bá lálàáfíà ká máa ṣàdúà àsìkò tó bá rẹ̀ wá ká máa ṣàdúà ká máa ṣàdúà lọ́sàn-án ká máa ṣàdúà lóru gbogbo ìṣesí bá wà pátá ká máa fàdúà lẹ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀ wa láṣẹ àṣẹ ipe ẹ máa ṣàdúà yìí látọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́wọ́ bá Allah ó tún ṣàdéhùn fún wa yìí pé bẹ́ẹ̀ bá ti ń ṣàdúà òun ó sì máa gbàdúrà a jẹ́ pé gbogbo àwọn tàwa jẹ́ mùsùlùmí ìdodo tá gbọ́ lọ́n gbọ́ inú ìdùnnú ló yẹ ká wà ní gbogbo ìgbà torí ọlọ́run ọba aláàtí ní ẹ̀sàdúà ọlọ́run wa ní ìmọ̀ gbàdúà ọba tó wá sí báyìí fún wa ó fi fi ọlọ́kan balẹ̀ kúrò níbi wàhálà ayé àti ìdààmú nítorí ìrìn àmọ́ tó ń sàdúà ọlọ́run ọpadà gbàdúà ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábùwà Muhammad kọ́bà gbogbo àwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa èyí tí afẹ́fẹ́ bá ní sọ̀rọ̀ ní àárọ̀ yìí òun náà ni ahamiyatu adhikari sọ̀báì wàlmàsáì wàṣẹ́rì ọ̀hà ahamiyatu adhikari sọ̀báì wàlmàsáì ipa tí àdúrà àjíṣe láàárọ̀ lẹ́yìn àṣùbà àtẹ̀yí tí a máa ń ṣe lẹ́yìn àlásàrì títí tó rùn ó fi wọ̀ ipa tí máa kó nínú ìṣẹ̀mí mùsùlùmí òdodo kí wá nìtumọ̀ àwọn àdúrà náà alimuslimu èyí tí ó dá wa lójú òun náà ni pé mùsùlùmí òdodo bihajatin ilà kọ̀wé yàtàkọ̀wà bìhì ó ní bùkátà sí alágbára tí ó súnmọ́ mùsùlùmí ní bùkátà sí aláṣẹ tí ó pàṣẹ sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ bá lágbára tó tún lè pàṣẹ tí ó wá àṣẹ míì tó lè borí àṣẹ rẹ̀ kò ní dáa kéèyàn ó jìnnà sóńtọ̀ tálá lágbára jẹ̀máà. Allah ta ní pàṣẹ Allah tó bá sì ti pàṣẹ gbogbo tó bá ti ní ọmọ ṣe yóò sì máa ṣe. A'udhu billahi minash shaitanir rajim ó ní innama amruhu idha arada shay'an tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ lérí ilẹ̀ ọlọ́run ní ọkọ̀ọ̀kọ̀ fẹ́ tó bá ti wá fẹ́ kí nǹkan náà ṣẹlẹ̀ fa innama yaqulu lahu kun fayakun lọ́kàn sọ fún nǹkan náà pé máa ṣe ọyá máa rí báyìí yóò sì máa rí bẹ́ẹ̀ kò wá sí ẹni ẹlòmíì mọ́ kò sí nǹkan kan míì mọ́ tó lè sọ pé tọ́lọ̀ ní kọ́ máa sẹ̀yìn pé kò gbọ́dọ̀ ṣe tọ́lọ̀ bá sì ní nǹkan báyìí kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kò wá sí nǹkan kan nínú tọ́lọ̀ ń dá ní jíjẹ ní mímu ní lílá fífi wẹ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run pátá ní sánmà àtilẹ̀ tí wọ́n lè sọ pé nǹkan náà kọ́ mọ́ ṣe kínní kọ́ mọ́ wá sí musẹ̀ nígbà tọ́rọ̀ bá ti rí báyìí yọ wá dáa kọjá pé gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí òdodo tá n lé wá jìnnà sí ẹbọ àtàwọn àfẹ́ ẹlẹ́bọ àtàwọn bàbá ẹlẹ́bọ à ń lé wọn jìnnà ipe kí wọ́n kú ò lọ́dọ̀ ọ̀lẹ kí wọ́n dání lọ́dọ̀ alágbára kí wọ́n kú ò lọ́dọ̀ òkú àti tí ọ̀padà kú kí wọ́n dání lọ́dọ̀ alààyè tí ò ní sékíní tí ò ní kú. ọ̀rọ̀ wa ló kílẹ̀ gan ìtawà gbàgbọ́ ni pé ọlọ́run la fara ọlọ́run là á sì bẹ́ẹ̀ ọlọ́run là á pè ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa abẹ́lọ́ nínú àánú rẹ̀ nìkan wa kọ́lọ́wọ́n bá aláà kọ́mọ́sá gbàdúrà wa mùsùlùmí bihajatin ìyàwó ìjìhì gbogbo ọ̀la ní arúgbó wa eléri ẹlẹ́mù kò sẹ́nìkan tí bẹ́ẹ̀ lé ayé tí ò ní bùkátà ẹnìkan náà ni ò ní bùkátà òun náà lọ́lọ́ wa tó kù a ní bùkátà tá a fẹ́ kọ́lọ́mù ọba aláàkóbá bíyá bóyá èyí tí ń bà wá lẹ́rù kọ́lọ́mù fi wá lọ́kàn ti tò tá a fẹ́ kọ́ dàrú bóyá èyí ń pa wá lẹ́kún tá a fẹ́ kọ́lọ́mù pa wá lẹ́rù bóyá èyí ń bà wá nínú gbogbo ẹ̀dá ọlọ́run pátá Allah nìkan ọba tá a máa ń darí bùkátà lọ sọ́dọ̀ rẹ̀ ló fi pé rẹ̀ ní asọ́mọ̀d ó ní kul huwa Allahu ahad Allahu asọ́mọ̀d alladhi yasmudu ilayhi al-khalaiq ọba sọ́mọ̀d ìtumọ̀ sọ́mọ̀d ni ọba tí gbogbo ẹ̀dá rẹ̀ máa ní bùkátà sí tí wọ́n sì máa darí bùkátà lọ́dọ̀ rẹ̀ bùkátà ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sàdì òbíyá ẹ̀yọ́ màyá nínú ẹ̀sìn wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run bá ní ẹ máa pè mí ọlọ́run bá ní ọba yín sọ pé ẹ pè mí èmi ó dá yín lóhùn òní ujibu da'wata da'i idha da'an ọlọ́run lémi ó máa tẹ́ ẹ bá ti ń pè mí ẹni tí bá ti ń pè mí ọlọ́run ní ìdálóhùn tọ́ eléyìí ló ṣe jẹ́ pé ẹ̀rù ògbọ́dọ̀ bà wá mọ́ lẹ́yìn náà a gbọ́dọ̀ yálé adáfá mọ́ a gbọ́dọ̀ yọ̀dọ̀ afọ́njálàbí mọ́ a gbọ́dọ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn míì yàtọ̀ sí ẹlẹ́sìn Islam ọlọ́run ní ká máa pe òun ó sì dáhùn mùsùlùmí àfìdí ẹ̀ ní hálíkọ̀ wa wípé jálàbí ọ̀dà a sì gbọ́dọ̀ máa lọ lè báwọn oníjàlàbí torí pé àwọn oníjàlàbí ìlànà àwọn oníṣẹ̀ṣe àti àwọn abọ̀rìṣà òun ni wọ́n fi ń dá àwọn èèyàn lóhùn tí wọ́n rò pé táwọn bá lò ó bùkátà àwọn èèyàn ọmọ kí ni yọmọ bí ya òun náà làwọn náà ń lò ìwé àwa ní ká máa lọ lè darapọ̀ mọ́ àwọn kèfèrí ká sì máa lọ́dọ̀ àwọn abọ̀rìṣà ká má fi agbára èṣù ká má lọ lè wá agbára èṣù láti fi bí àbùkátà wa kí ló wá kù tó yẹ ká máa ṣe jàmá ìtòkù náà ni pé ká júwe àdúrà fún wa ni àwọn àdúrà tá a máa ṣe wọ́n pe ìwé àdúrà kan wọ́n pe ní hisunul muslim hisunul muslim yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ́ alùsùnà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n nílé nítorí pé ìwé yẹn ìwé àdúrà ni wọ́n fa àwọn àdúrà jáde nínú ahadith rasulillahi sallallahu alayhi wa sallam as-sahiha wọ́n fa àwọn àdúrà jáde nínú àkọọ́lẹ̀ sunna nabi pípé kan báyìí bá ń ṣèyàn ànábì a máa ṣe báyìí níjọ́ kan nǹkan báyìí ṣe lágbájá ó lè bá ànábì ànábì ní kọ́lọ̀ lè ṣe báyìí lágbájá lè ké bá ànábì ó ní wàhálà dé ànábì ní kọ́ máa kà nǹkan báyìí ànábì rẹ lómi ti ń dààmú ànábì ní kí lóde tó ń dààmú máa kà nǹkan báyìí tá ànábì rẹ bá kírun tán láàárọ̀ tó bá ti sálámà tán yóò jòkó lẹ̀ kò ní dìde bọ̀rọ̀ yóò máa kà nǹkan kan ìdí ń kà òní wọ́n pè ní àdìkárù sọ́bà tó wa ti wá dẹ̀yìn alásàdé tá ànábì kálásàdé tán ànábì ò ní dìde ibi tó ti kálásàdé ànábì ò tún kàn kankan èdè ń kà yẹn ni wọ́n ń pè ní azikar olùmọ̀sá àwọn afa wàá fa ayọ̀ káàkiri alazikar anáwáwí afa anáwáwí ṣe tiẹ̀ àwọn afa mi náà ṣe tiwọn gbogbo wọn kìí sáwọn ni wọ́n hun àdúrà yẹn o wọ́n ń fa jáde nínú àdìsá nàbì sallallahu alayhi wa nígbà nàbì sọ báyìí jọba yìí àdàbì fẹ́ nìkan ládùúgbò báyìí oníkọ́ máa ń ṣe é èyí tó wá súnmọ́ tá a lè tètè rí òun náà ni hisnul muslim hisnul muslim yìí òun náà ni ìwé àdúrà odi ìsọ́ tọ́jẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá ń ṣe ọlọ́run máa sọ yàn láàárọ̀ ọlọ́run sọ yàn lọ́sàn-án ọlọ́run sọ yàn nírọ̀lẹ́ ọlọ́run sọ lóru wọ́n ti wá translate ẹ̀ sí àìmọye èdè millions of copies. ni wọ́n ti tẹ̀ jáde tọ́jẹ́ gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣe àdúrà yìí gbogbo wọn ni wọ́n ń jẹ́rìí pé Ah àtọ̀dà anábì ló ti wá lóòótọ́ kìí sàdúrà tí yọ̀yàn lẹ́yìn kìí sàdúrà tí yọ̀ máa pèpèkúpè kò sọ́kọ̀ àlìjànú mẹ́ kìí sàdúrà tí yọ̀ máa pèjọ́ máa pèsù tó lóhun sàdúrà yóò wá dá fún gbogbo àwọn tá mùsùlùmí òdodo tá a mọ̀ pa ní bùkátà bùkátà alákọ̀ọ́kọ́ òun náà ni bóòlù ọwọ́ èṣù ṣe ní tẹ̀wá àtàwọn ọmọ èṣù torí pé àwọn ọmọ èsùn wọn lé kálukú káàkiri wọn rọ kiri ká gbogbo wa ìbílísù àtàwọn ọmọ ẹ̀ àtàwọn tó ń ṣiṣẹ́ fún gbogbo àwọn tẹ́ bá ń pè ní àjẹ́ oṣó emèrè ẹlẹ́yẹ gbogbo wọn pátápátá àfọ̀njálàbí wọn kátàlí aláàkí wọn ń ṣiṣẹ́ lọ́fíìsì èṣù ni típa ọ̀gá àwọn ọba ti ká ọ ipa àti wọn náà ní sékíní kò ní ká ọ ẹ̀yọ́ màyá mi nílò ẹ̀sìn wa bùkátà ẹlẹ́ẹ̀kejì òun náà ni bóò ni yóò ṣe dáa fún wa bóò ni jíjẹ mímu ó sì rọrùn bóò láti máa rówó ná lẹ́yìn ní jẹ gbèsè lọ́rùn ẹlòmíì náwó lóòótọ́ àmọ́ owó lówó ní ná bóò lè yóò ṣe máa ríṣẹ́ gbà ríṣẹ́ tí ò ní di wàhálà síyàn lọ́rùn bóò lè yóò ṣe máa rí àsìkí rọrùn tí ò ní káwọ́ pọ̀yìn rojọ́ lérí ẹ̀ tó bá dijọ́ àlùkìyàmà àdúrà rẹ̀ wọ́n bá wa fà á yọ nínú àdìsí ọ wà nínú islam muslim torí afẹ́kọ́nà ọ̀la ọ̀nà ní ata jíjẹ mímu òun náà ní mọ́pọ̀lọpọ̀ ọlọ́lẹ̀ báwọn èèyàn tó ń fi lálàkùlà náà fi ń jẹjẹkújẹ náà fi mọ̀mọ́kùmù gbogbo tá a sì lé tọ́jọ́ bùkátà yìí gbogbo ẹ̀ pátápátá kò sí èyí tá ànábì náà ní àtàwọn sàhábà kí làwọn ṣe kí ni solúsàn kí ni solúsàn táwọn wá fún bùkátà wọn àdúrà ni wọ́n ṣe ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹta tó wà nínú àdìkárù sọ̀bá wal masá òun náà ni pé sanahun alọ́lá á wà nínú àwọn èèyàn tí wọ́n rántí ọlọ́run torí ọlọ́run ọba aláàpàṣẹ ó ní ká máa ṣèrántí òun lẹ́yìn àṣùbà àti lẹ́yìn alásàrì ọlọ́run pàṣẹ ni ọlọ́run ya ayú ọ̀lẹ́dí na amánú ọlọ́run yá olùgbàgbọ́ òdodo ó dúkúrú lọ́ha síkírọ̀ òun kẹsì rọ̀ ẹ máa rántí mi gan o ọlọ́run ọ̀fà làṣẹ kò fi nọ́mbà sí ó ní síkírọ̀ kẹsì rọ̀ ọlọ́run yá máa rántí mi gan lọ́pọ̀lọpọ̀ gbà ẹ jẹ́ kí ìrántí mi ọ pọ̀ ẹ máa dárúkọ mi ẹ máa yìn mí wasabbihuhu bukratan wa asila ẹ sì máa fọ̀ mí mọ́ ẹ máa ṣàfọ̀mọ́ fún mi pẹ̀lú àwọn azkar bukrata lẹ́yìn àṣùbà wa asila àti lẹ́yìn alásàrì títí tó rò fi wọ̀. ẹ̀rẹ́ màá yá mi nínú ẹ̀sìn wa nǹkan mẹ́ta náà ni ó wà nínú azkar sọ́bà wal àti afẹ́ fúnra wa kọ́lọ̀ ọmọ dáàbò bò ọ́ kọ́lọ̀ ọba aláà kọ́ máa sínà fún ọ kọ́lọ̀ ọba aláà kó sì fi ọ́ sínú àwọn tí wọ́n ń ṣe sí kiri sórí tẹ́mi rẹ̀ bá ti bọ́ gbogbo ọlọ́run sọ mi lọ́wọ́ àjẹ́ lọ́wọ́ ọ̀tá ìyẹn ti tán tẹ́mi rẹ̀ bá ti bọ́ ọlọ́run ti rí kọ́ńtíráàtì gbà ọlọ́run ti ríṣẹ́ ọlọ́run ti fún mi lágbèéga ọlọ́run ti lówó ìyẹn ti bọ́ ó ti tán ẹlẹ́kẹ̀ẹ́ta yẹn lọ́mọ gbé lọ́rùn òun náà ni àwọn ìrántí ọlọ́run tó fẹ́nu rẹ wílé ayé láàárọ̀ láàárọ̀ àti rọ̀lẹ́ rọ̀lẹ́ táwọn mọ̀láyíká ti kọkalẹ̀ fún ọtọ́ lọ́lẹ̀ pàdé wájú ọlọ́run òun náà ni tó mú lọ́dọ̀ ọlọ́run nígbà tó bá rí kankan mú nínú gbogbo tó tó sílé ayé gbogbo tá à ń tó sílé ayé pátápátá tẹ́nu bá ti bọ́ kò wúlò mọ́. yóò wá dáa fún gbogbo àwọn tá ọkùnrin kábójútó àti káàrò sọ́bà wàlùmọ́sà ẹlòmíì gba súnà àmọ́ kì í ṣe ẹlòmíì ọ̀mà kò sì béèrè ẹlòmíì mà kọ́dà oníwèrè àmọ́ kò ní kàá ẹlòmíì yóò máa ka tiẹ̀ nídàkúrekú ni yóò máa ka tiẹ̀ nídàkúrekú sẹ́rí gbogbo ẹni tí ọba máa ṣàṣìkáàrù sọ́bà wọlmọ́sá ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹja tí wọ́n mú kó nínú omi tí wọ́n ju ṣe nìyẹn rìn kò tún sẹ̀mí tó gbádùn mọ́ ẹni tí ọba máa jò kó ṣàṣìkáàrù sọ́bà wọlmọ́sá lẹ́yìn àṣùbà lẹ́yìn alásàrì tí ọba máa jò kó láti máa ṣe ọ̀rọ̀ rẹ̀ ọ̀rẹ́ gẹ́gẹ́ bí alààyè àtòkú tí wọ́n tẹ́lẹ̀ aburú bẹ́lẹ̀ ayé o ọlọ́run ló sì sọ bẹ́ẹ̀ ó sì ní orí tọ́lọ̀ wọn sọ̀kalẹ̀ nílé ayé lójoojúmọ́ òtítí kankan tọ́lọ̀ torí ẹ̀ dá wa tójú ká máa ṣe ìbáàdà lọ mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ pàdé sínú àtikáàrọ̀ sọ̀bá wal masa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n tẹ̀lé máa ṣe àtikáàrọ̀ sọ̀bá wal masa ọlọ́run ọba àlá yóò máa dáàbò bò ọlọ́run máa mú jíjẹ mú mu wá fún un rọrùn ọlọ́run máa bu àṣírí ẹ̀ ṣé àṣírí bíbò náà wọ́n ń pè lówó àṣírí bíbò ni lẹ́yìn náà ọlọ́run ọba aláwọ̀ fi sínú àwọn zakirun wa zakira àwọn tí wọ́n dárúkọ ọlọ́run ọba tọ́jú pé ọlọ́run alá ó ti mọ̀ wọ́n àwọn màláíkà dá wọn mọ̀ ní sọmọ ọlọ́run wọ́n mọ́sá fi tọ́ka àwọn àsìkáàrùn tá a máa ń kà lẹ́yìn irun lẹ́yìn àṣùbà ní tó kù kì í ṣe pé ó dìde lẹ́ẹ̀kọ́ lọ́lọ́bíṣẹ́ o àbí kó dìde kó ní ọlọ́lẹ̀ sùn o àbí kó sí fóònù rẹ kó bọ́ sórí Facebook WhatsApp kó máa ṣeré ọ̀rọ̀ rẹ léwu ó kírun tábà yìí kó mú ìwé àdúrà rẹ bọnu ni kí ló òun náà ni a'udhu billahi minash shaitanir rajim Allahu la ilaha illa alhayyul qayyum ayatul kursi ìlọ́kọ̀ ká ayatul kursi yìí ọmọ àká ọkà délẹ̀ àmọ́ yóò dá kẹ́ni kọ̀ọ̀kan wa ká mọ̀túnmá rẹ̀ allah ọlọ́run ọba allah ọba tá a máa ń sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lódodo tá a sì gbọ́dọ̀ sí nǹkan mí àfọwọ́ ní tí wọ́n pè ní allah nìyẹn la ilaha ọba ilẹ̀ bá yẹ ká máa sìn tí ó sì sẹ́nìkan tó tún lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lódodo lẹ́yìn òun nìkan alihayyo ọba yìí lọ́ba àlàyé alukọyóòmù ọba yìí lọ́ba tí ò fara ti kankan gbogbo nǹkan tó dúró ọlọ́run ló gbé dúró ìtumọ̀ alukọyóòmù nìyẹn láta àkótóhó sinatun wàlá náà ọlọ́run ọba aláyín kèé tó gbé kèé sì sùn lahu máa fi sàmà wa tí wọ́n máa fi ard gbogbo tí ń bẹ ń sàmà pátá àti gbogbo tí ń bẹ nínú ilẹ̀ pátá ọlọ́run nìkan ló ní ọwọ́ ẹ̀ ló wà man dha alladhi yashfa'u indahu illa bi idhnih tó bá dijọ́ kìyàmà ẹnìkan ò ní ṣìpẹ̀ àbẹ̀nitọ́lọ̀ bá fún yọ̀ǹda ìpè lọ lè ṣìpẹ̀ lágbájá ya'lamu ma bayna aydihim wa ma khalfahum ọba àlá ọmọ gbogbo nǹkan tí ń bẹ wájú wa àti tí ń bẹ lẹ́yìn wa ọlọ́mọtọ́ wà wájú ó sì mọ́tọ́ wà lẹ́yìn wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a ọlọ́mọba Allah subhanahu wa ta'ala kò fún ẹnìkan kan nímà gbogbo àwọn tó nímà pátá ọlọ́run kan ta díẹ̀ lé wọn lọ́wọ́ nínú ọmọ ọlọ́run ntọ́lọ́run fẹ́ nínú ọmọ rẹ̀ bó ṣe pọ̀ tó yẹn ọkàn fún àwọn ẹ̀dá rẹ̀ ní títí ń bẹ̀ ìtọ́lọ́run fẹ́ gbogbo ọmọ tá a mà ó tún pọ̀ rẹpẹtẹ wasa'a ti ju ولا يوده حفظهما وهو العلي العظيم ولا يعجزه kò sí kankan tó ká Ọlọ́run lágara sánmà tilẹ̀ méjèèjì kò ká Ọlọ́run sọ wọn kò nira fọ́lọ́run láti sọ méjèèjì sọ wọ́n ti wọ́n ọba ó ti bọ́ lọ́wọ́ ayé ó ti bọ́ lọ́wọ́ àjẹ́ tí wọn náà bá máa lo àṣírí àwọn àjẹ́ àti oṣó ibi tọ́rọ̀ wà nìyẹn ẹlòmínà ká kò sí yìí tán ó tún fi kan para aníkélódé ọlá yóò ṣe wọ̀nà bàbá ṣe yàlá kásì máa ṣe kíni kàmá ṣe yáyàṣẹ yìí ni ọjà sínú náà nì ibi wọn ti dẹ̀ sílùú lẹ̀ Yorùbá nìyẹn. kò sí ìrìnà wà nílẹ̀ yorùbá àǹkà àbáàkà ẹ̀dọ̀ ṣé àwa dúró ti Allah tó wà gbogbo ń tá a wí yìí ròyìn gbogbo tó wà ní kò sí ni wọ́n fi ròyìn bọ́ ọba ti ń dákọ̀ ó ọ wà rí agbára níbi ìdúró ti Allah ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ó ti wá kan Ubay ibn Ka'b ọ wá ń di àlìjànú yẹn lọ́wọ́ ọ wá ní tọ́ọ̀bù afẹ́ ká wá jalè máa ka kùrìsíyù láàárọ̀ tọ́ba ti kà á láàárọ̀ ọlọ́run ọ sọ níbi aburú wa àtàwọn yòókù wa tí ó fi dèrọ̀lẹ́ tọ́ba ti ka kùrìsíyù nírọ̀lẹ́ ọlọ́run ọ sọ níbi aburú wa àtàwọn yòókù wa tí ilé ó fi mọ́ Ubay sọ fún ànábì yí pé ìdálìjànú sọnù anábì ní sọ́dà kalkhabir alkhabir olùbàjẹ́ ni olórí burúkú ni àmọ́ tọ́sọ yẹn òdodo ni ẹ̀yìn miami lẹ́yìn ìgbà tó bá ti kàn yẹn tán kí ló dùn tó tún tẹnu mọ́ wọ́n tún ka sóra mẹ́ta nọmba wà ní kùdìsíyù nọmba tù òun náà ní sóra mẹ́ta ọkà lera wọn kúlù wàllá kúlù àwọn sọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ falak kúlù àwọn ọdún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nas sóra mẹ́ta ta ni kì í ṣe بسم الله الرحمن الرحيم قل هو الله أحد سقفي أكاني أولون الله الصمد أباتي بقوائي من داري بكاتا دوري لم يلد ولم يولد كبي بين كوسبي ولم يكن له كفوا أحد كواسن كتوجه أولون من بقوائي دولون دا أولون كان نبي مصبي من يمي أولون قل أعوذ برب الفلق ما سقفي ما واسو فلو أولون أباتو لا سباه min sharri ma khalaqa níbi aburú gbogbo ń tọ́dá wa min sharri ghasiqin idha waqaba yìí sì máa wàṣọ pẹ̀lú ọlọ́run ọba níbi aburú òru nígbà tílẹ̀ bá sùn wa min sharri naffathati fil uqadi yìí máa wàṣọ pẹ̀lú agbára ọlọ́run níbi aburú àwọn obìnrin tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n bá dì àwọn ológun àwọn jálàbí lóbìnrin naffathati fil uqadi wa min sharri hasidin idha hasada yìí máa wá sọ pẹ̀lú agbára ọlọ́run níbi aburú àwọn onílara àwọn olójú tí wọ́n wo orí tí wọ́n sì ránjú mọ́ tálíjànú sì bàǹkan náà jẹ kó lè bá dùn wọ́n nú tọ́rọ ọmọ àlìjànú làwọn náà ọmọlẹ́yìn àlìjànú ni wọ́n táwọn bá ti wo nǹkan báyìí àwọn ìlọlé lóògùn èkó nǹkan jọ wọ́n èjó nǹkan àwọn kan ránjú háásìdì nìyẹn olójú onílara yóò kọ́ lára yóò ṣe wà ránjú bó bá wọ ọlọ́run àlìjẹ́nà wà bá ń tó wò yẹn jẹ́ àmọ́ tó bá ní fálákì la wọ́n ránjú mọ́ ọ̀dọ̀ la nǹkan kan ò ní lapa sódà tá n kà yìí ta ni ọlọ́run bá ní ká wọn wíwá sọ gbọ́dọ̀ bì kíni gbọ́dọ̀ bì fálákì ọlọ́run dákọ̀ ọ̀gà ọlọ́run dákọ̀ ẹyẹlé ọlọ́run dákọ̀ àdàbà ìsìláàmù jákujákujá sí yẹn ó ti tó ọlọ́run ní kúlè rí anábì má dákẹ́ má jẹnu a'udhu bi rabbin nas mọ̀ ń wá sọ pẹ̀lú ọlọ́run ọba ọba tó ní gbogbo àwọn èèyàn tó wà láyé pátápátá ọba tí ń darí wọn tí ń tọ́jú wọn maliki nas ọba tó jẹ gàba lé wọn lérí ilahi nas ọba tó yẹ kí gbogbo ayọ́ máa sìn ń wá sọ pẹ̀lú ọlọ́run ọba yìí níbi kíni min sharri li waswasi al-khannas níbi aburú àlìjànú èyí tó jẹ́ pé ìmọ̀ dání láàmú tí ma ń bayé èèyàn jẹ́ tí ma ń tìyàn síbi aburú tọ́jú pé ní wọ́n bá ti dárúkọ ọlọ́run ọba yóò sá lọ bẹ́ẹ̀ bá tó dárúkọ ọlọ́run yóò tó padà wá dà yín láàmú alhannas ni ẹ alẹ́tì ìwà sòsòfin sòdórí nas àwọn àlìjẹ̀ni tọ́jú pé àwọn ni wọ́n máa kó èròkèrò sínú ọkàn omi èèyàn tí wọ́n fi bá tiẹ̀ jẹ́ nínú àlìjẹ́nàtì ìyẹn wá sọ pẹ̀lú agbára ọlọ́run ọba ọba àwọn èèyàn níbi aburú àlìjẹ́nà àwọn àpapọ̀ àlìjẹ̀nu ọwọ́ nínú àdìsí anábì ní ẹni bá ka mẹ́tẹ̀ẹ̀ta yìí ọwọ́ aka ọka kólọ Allahu falaki àbí anábì ní bá ka aláàárọ̀ àbọ̀ ọ̀kà ń rọ̀lẹ́ lẹ́yìn asiri anábì ní ó ti tú ọ bọ́ọ̀ bá ní nǹkan mi tó lò mọ́ fún anábì fi nǹkan fún wa àwọn àfáà tí wọ́n tako súnà yẹn àwọn fẹ́ wọ́ wa kúrò níbi àwọn nǹkan ńláńlá yìí àwọn àṣírí ńlá yìí wọ́n fẹ́ wọ́ wa lọ ọ̀dọ̀ àwọn bàbá oníṣẹ̀ṣe nítorí oúnjẹ táfẹ́ sí kíni táwọn fẹ́ jẹ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam àdébí nìkan tó wọ́n wá sọ fún ọ yìí pé ah kò tó ní mẹ́lẹ́ yorùbá kọjá bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá ṣe léyìí tán ó tún wá rí síbi ẹlẹ́kẹta ẹlẹ́kẹta ni àṣùbáhánáà wa asibaha almuliku lillah ajílẹ̀ ní ọlá ọlọ́run náà tọ́lọ́ náà nísìn jẹ́ gbogbo ọlá tó wà láyé tọ́lọ́ náà nísìn jẹ́ nísìn jẹ́ ìtumọ̀ ẹnu agbara àwájí pẹ̀lú agbára ọlọ́run àbí gbogbo ọlá tó wà láyé ó jẹ́ kò tí ì kú lọ́wọ́ ọlọ́run asibahana wa asibahali لله والحمد لله أقول fún لا إله إلا الله ọba tí dọjẹ pé ọsẹni tá a gbọ́dọ̀ máa sìn tọlẹ tọsí ẹsìn ẹlẹyìn òun nìkan lódodo wahdahu la sharika la ọ̀kan náà ni ọba yóò lórogún kò sẹ́ni tọjọ òun náà jọ nǹkan kan láwùlẹ muliku gbogbo ọlá tó wà láyé òun nìkan lónìí wàlá alhamdu gbogbo ọpẹ́ tó wà láyé òun nìkan lágbọ́dọ̀ fún wa huwa ala ẹ̀tọ́ kí lọ́dún tó wà lọ sọ́ọ̀sì tó wà fi lé ilẹ̀ kọ́ ọmọ sọ fọ́lọ́n pé kò sí tipa rẹ̀ ọ̀ka lóòótọ́ ni kí wọ́n tó wà fàdó alẹ́ tọ́wọ́ lọ lé ìwé gbéyàwó tọ́wọ́ lọ lé ṣe ìṣẹ́ṣe ìwé àdúrà tó yẹ kọ́ ọmọ kà ní ọmọ kí ọlọ́run kọ́ ọmọ yin ọlọ́run kọ́ wá béèrè tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run náà ọmọ wa sọ pé rọ́bì as'aluka ìwọ ọlọ́run ọba mi ń béèrè lọ́wọ́ rẹ khayra ma fi hadha al-yawm gbogbo orí tó fẹ́ sọ̀kalẹ̀ lẹ́nu wọ́n sà mi náà ń bẹ́ẹ̀ wa khayra ma ba'dahu oore tí ó tún sọ̀kalẹ̀ lẹ́yìn ẹ̀ní wọ́n sàì pín fún mi bẹ́ẹ̀ wa a'udhu bika min sharri ma fi hadha al-yawm gbogbo aburú tí ó sọ̀kalẹ̀ lẹ́yìn wọ́n sàì sọ mi bẹ́ẹ̀ wa sharri ma ba'dahu gbogbo aburú tí ó sọ̀kalẹ̀ lẹ́yìn ẹ̀ní wọ́n sàì sọ mi bẹ́ẹ̀ Rabbi wọlọ́wọ́ bá mi a'udhu bika yìí fi ọwọ́ sọ min al-kasal níbi òròjú tí ba tèèyàn jẹ́ ibi tó ti dáa fún kò sí ní lọ́bẹ̀ òròjú wa su'il kibar lẹ́yìn náà àdàgbà wa yọwọ́ kọ́wọ́ mọ́sẹ̀ sọ mi bẹ̀ kéèyàn darúgbó kílà ká ìrọ̀ mọ́sísẹ́ mọ́ kọ́ mọ́sẹ́ bí wèrè ọlọ́mọsẹ̀ sọ wa ń bẹ̀ ìtumọ̀ ẹni gbogbo àtàbà dàgbà àgbà wa ṣe lágbà tí eré rẹ̀ oníṣe kíní tí eré rẹ̀ onídàrú kí òní máa jẹjẹ kújẹ lójú títí káàkiri àgbà máa débẹ̀ o tí wọ́n máa bọ́ dílẹ̀ tí wọ́n máa ní bàbá ẹ̀ wọ́ a ní ìwọ́ a ní ìmọ̀ ànábì ni wọ́n lọ́n sọ mi bẹ́ẹ̀ rọ́bì a'udhu bika wọ́n lọ́n bá mi o mo wá pè ọ́ mo ń fi ọwọ́ sọ mí náà àdábì fi náàrí mo jì ń jóná lọ́rùn o wọ́n àdábì fi lè kọ́bìrì mo sì jì ń jẹ̀yà sàárè àdúrà olótókùn tó tún fẹ́ tọrọ mo jì ń jóná lọ́rùn mo sì jì ń jẹ ìyá gbó ìyá sàárè àmọ́ tọ́wọ́ wá di ọwọ́ rọ̀lẹ́ àsìbá náà yẹ ọ wá yí sí àmúsáyí náà ajẹ́gbẹ́ ẹnìkọ̀ọ̀kan wa a lè tara bọ kéwú èyí tó fi ní àṣùbà náà yẹn ají lẹ́yìn alásàrè ò ní sọ pé àṣùbà náà máa o kí ló wí lẹ́yìn alásàrè àmùsáyínà wà ámùsàlìmọ́lìkọlìlá wàlhámdùlìlá ó sì wí nìyẹn rọ́bì as'aluka khayra ma fi hadhihi al-layla lẹ́yìn alásàrè nítòsọ̀nù torí pé ìrọ̀lẹ́ ti dé ń béèrè oore òru èní torí ìtọ́ ọba ṣe ní ìrọ̀lẹ́ yìí ló lò dàárọ̀ ọjọ́ kejì èyí tó ṣe láàárọ̀ ló lò di ìrọ̀lẹ́ ó yí padà bẹ́ẹ̀ amusaina wa amusal muliku lillah walhamdulillah la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir rabbi as'aluka khayra ma fi hadhihi layla wa khayra ma ba'daha وأعوذ بك من شر ما في هذه الليلة وشر ما بعدها أي فدا torí pé àsìkò tó ń sọ̀rọ̀ yẹn ó ti kó láàárọ̀ ẹlẹ́kẹrin ẹ̀yìn miami òun náà ni allahumma bika asbahna pẹ̀lú ìdẹ̀rọ ọlọ́run láfi jí o wa bika amsayna tó bá tún dìrọ̀lẹ́ náà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àti ìdẹ̀rọ ọlọ́run láti dìrọ̀lẹ́ wa bika nahya pẹ̀lú àṣẹrẹ láti ń sẹ̀mí o wa bika namut tábà sì kú pẹ̀lú àṣẹrẹ láfi kú kò sẹ́nìkan tó nípa wa ọgbọ́n tó ń sọ fọlọ́nù nígbà tó ń sọ eléyìí lẹ́rọ ọmọ wa bá ibi wọn lẹ́nìkan ló wọ́n pa ọ́ èyí ni tásìkò bá tó lọ́dọ̀ ọlọ́ tásìkò bá tó òní kù wọ ilé kan nusur ọ̀dọ̀ wọ́n lọ́wọ́ bá aláàpàdà wa o àpàdà wa sọ́dọ̀ wọ́n lọ́wọ́ tó bá dọwọ́ rọ̀lẹ́ Allahumma bika asbahna kí ló wí Allahumma bika amsayna ẹ̀yọ́ màyá mi kọ́lọ̀ mọ́tà jí ó yẹ wájú báyìí lọ ọ lọ lè kọ́ ni o tó bá fẹ́ bọ́ lọ́wọ́ wàhálà ayé àmọ́ pé ọ jòkó gbóndúkú ọ ni ní kírun níbo kírun tán kò sí nǹkan kan mọ́ wàhálà wa o kọlọmọdé àmà o ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti ń ṣe kátikàtí káàkiri tó lóun ní tàwíìdì oní tàwíìdì àmọ́ mọ̀ pé àdúà gangan ara tàwíìdì ni àdúà hù wà ọkọ̀ ọwọ́ lọ́rọ̀ rẹ̀ ń dàrú ọkọlá sáré tẹ wọlé ọkọ wá dìde fóònù lọkọkọ mú tó ń tẹ àdùgbò ọfẹ kàṣíkàrù ni nǹkan mélòó ṣe bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀karùn-ún nínú àdìkàrù sọ́bà aláhùnmá ìwọlọ́wọ́ba àǹtàrọ̀ bí ìwọlọ́wọ́ba ti ń tọ́jú mi láìláha ilá àǹtì kò sẹ́lómi ìtọ́yẹ kásì tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lódodo àfiwọ́lọ́hùn kọlákùtà ni ibi wọ̀lọ́ dá mi wàhánà àbùdúkà ṣebí mi ni ẹrú rẹ̀ wà á na àlà àhàdíkà èsì kúò lérí ìgbàgbọ́ sí ọ èyí kúò lérí àhàdíkà àdéhùn tí mo ṣe ipe yìí nígbẹ̀lómi gbọ́mọlẹ́yìn wọ̀ lọ. wàwà àdíkà mo sì tún fẹ̀mí balẹ̀ lérí àlìjánà tó promise kó fún mi mọ́sítàpá àtú èyí wá ń ṣiṣẹ́ àlìjánà náà èyí ń lo yímánì náà èyí sì ń ṣiṣẹ́ àlìjánà náà bá gbára mi sì máa bágbára mi ṣe ma wá sànú mi mọ́ṣáì fún mi láti jẹ́ náà. àbú ulẹ́ka bíi ní àìmọ̀tí ka alẹ́ yìí. mo wá fi rinlẹ̀ wípé gbogbo ìdẹ̀ra tí mo ní pátá gbogbo tí mo kó jọ láyé pẹ̀lú àṣẹ ìwọlọ́ kò sẹ́ni kankan tó fún mi ní kankan kò sí kankan tí mo fọkàn sí pé òun ló fún mi ní kankan nínú gbogbo tí mo kó nínú gbogbo tó ṣe fún mi ìwọ nìkan náà mo gbà pé òun ṣe wà á bó obìnrin lẹ́yìn náà yìí tó wá ń fi rinlẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí fàtífìrì lè fẹ́ríjì mi fa innahu la yaghfiru dhunuba illa anta kò sẹ́nìkan tó lè ṣàforíjì ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìwọ ọlọ́run nìkan eléyìí wọ́n pè ní sayyidul istighfar astaghfirullah astaghfirullah wa atubu ilayh gbogbo astaghfirullah àtàǹṣe ọlọ́gàá ọ̀gá rẹ̀ ni mo kà tán yẹn bí ìbá ń ka ọlọ́run anábì àní ìwọ ọlọ́run ọba mi inni asbahatu mo tún jí láàárọ̀ yìí òṣèhídùká ìfẹ́ ọjẹ́rì wọ òṣèlú hamalata àríṣíká àwọn màláíkà tí wọ́n gbé àlàárà sí rẹ lọ́wọ́ mo fà wọn náà jẹ́rì wọ́n màláíkà tẹ́ka mo fà wọn màláíkà rẹ jẹ́rì wọ́n jẹ́ mí àkọlẹ̀ kíkà mo tún fi àwọn ẹ̀dá rẹ mo fi wọ́n jẹ́rì annaka antallah ipe mi gbà bí wọ́n nìkan lọ́lọ́run ọba tá a máa sìn la ilaha illa anta kò sẹ́lómi tọ́lẹ́tọ̀ sí ẹ̀sìn yẹn lódodo àfiwọ́ nìkan wahdaka wọ nìkan náà lóní la sharika la kò sẹ́lómi tá a gbọ́dọ̀ sìn àfiwọ́ wa ana muhammad abduka wa rasuluk muhammad òjíṣẹ́ rẹ àti ẹrú rẹ ni o kì í anasi ní anabi ni ẹni bá ka lẹ́ẹ̀mẹrin láàárọ̀ àbírọ̀lẹ́ tọ́wọ́ padà wá kú lẹ́ni tí máa ń ka ọlọ́run yọ ọkùnrin náà kú ọlọ́run rẹ̀ nínú àwọn tá nàbí máa ń ká láàárọ̀ àdúrà àárọ̀ àtàdúrà àárọ̀ lẹ́la ń káyé o ọwọ́ ká lẹ́yìn àṣùbà ọwọ́ ká lẹ́yìn àlásàrì kóòrùn tó wọ̀ àwọn afá kan ní ọlẹ́ka lẹ́yìn mọ́gbé àbẹ́yìn ṣáà tí ọba rí diwọ́ látẹ̀yìn àlásàrì sókè àmọ́lẹ̀ ẹ̀yìn àṣírí gangan lọ́dájú ní àwọn àdúrà tánà bí mọ́ká Allahumma ìwọ́lọ́wọ́ bá mi ò má asbaha bi min ni'ma gbogbo etí mo dì mú nínú ìdẹ̀ra rẹ tí ń bẹ pẹ̀lú mi báyìí àwọn obìnrin ahadi min khalikika àti tí gbogbo ayé dì mú nínú gbogbo àwọn ẹ̀dá rẹ ètí kálukú ní lọ́dọ̀ nínú àwọn ìkẹ́ rẹ faminka wahdaka ọ̀dọ̀ ọwọ́ ọlọ́run nìkan ṣoṣo ló ti wá la sharika lak ń ka yìí sẹ́mọ̀ pé kí là ń gbóòórùn mi ohun tá látàárọ̀ yìí Hmm? wahadaniyatillah títóbi ọlọ́run ìjọkànṣe ọlọ́run agbára ọlọ́run anẹ́bí ni mo jí mo jí láàárọ̀ gbogbo tí mo jí bá nínú ìkẹ́ ìwọ ló ṣe gbogbo àwọn tí wọ́n ń ṣẹbọ àti gbogbo àwọn tí wọ́n tún kùnú àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n bẹ gbogbo ayé àtàwọn tí wọ́n gbà fún àtàwọn tí wọ́n gbà àtàwọn kèfèrí àti mùsùlùmí gbogbo tí wọ́n dì mú ọwọ́ rẹ nìkan ló ti wá. àwa sọ pé ọlọ́run nìkan ni ẹja dúró tì ìwọ wá ń pé ọlọ́run nìkan ò tó anabi tó ń kí ọlọ́run lọ ó ní falaka alhamd wọlé wa lọpẹ́ wọlé ka ṣukur wọlé àdúpẹ́ fún. wọn lànà bí lẹni bá kà bẹ́ẹ̀ láàárọ̀ ó ti dúpẹ́ àtẹ̀yìn àṣùbà dìrọ̀lẹ́ ní bá kà ń rọ̀lẹ́ ó ti dúpẹ́ ìpẹ́ mẹ́rẹ̀ sì wà lẹ́yìn àlásàrì ìdárọ̀ nígbà ní kẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ dè mọ́ débi nítorí pé ẹ fẹ́ dúpẹ́ ni. ẹ̀hẹ̀ má sì yẹn má tàwọn kèfèrí nìyẹn ẹ má mọ́jọ́ mo báyìí má ṣe eléyìí tó wú yìí ó ti dúpẹ́ ọjọ́ tí ọlọ́run ní kojú sínú ẹ̀ àbó ti dúpẹ́ ó ti dúpẹ́ tó bá ti kà á a ṣe mi gbogbo àrùn kárùn ti wọlé sínú ara. táwọn èèyàn máa wá kí pẹ́pẹ́lẹ́ ha bó lọ wá rí wọ́n sẹ̀ sànú mi bẹ̀. àfi ní fi ìbàdàn ni gbogbo oríkèéríkè ara mi wọ́n fi kàn san ara mi dèmí mọ́lẹ̀. aláhùnmọ̀ ìwọ ọlọ́run àfi ní fi sàmọ̀ yìí etí mi yìí ìdí ń gbọ́rọ̀ ń bẹ̀ ọlọ́run mọ́ mu kó ń bẹ̀. ọmọ ìyá kan jó ni sọ̀rọ̀ yìí ń pè é àti gbọ́n bí wí àgbà tó kọ ayé tí kejì síbi kó tó bọ́ omi sì bọ́ lójú mi ọgbọ́n tí ń sọ ládẹ́ka ọlọ́run ọgbọ́n àdìgbà tó kọ ayé tí kejì síbi báyìí kó tó wá gbọ́n tí ń ṣe kí ni ìtì ń sọ. ọ̀tọ̀ létí ọ̀tọ̀ nígbọ́rọ̀ méjèèjì wọ ọlọ́run bá wọ̀ wọ́n sàfàlàfẹ́ àṣẹ mọ́jẹ́ tì mí ó gé mọ́ sì mú ìgbọ́rọ̀ rẹ̀ kú ò. Allahumma ìwọ ọlọ́run áfílì fi bá sọ̀rọ̀ yìí ojú àti ntírí náà ń bẹ̀ fàlàáfíà síbẹ̀ mọ́ mú kó mẹ́ la ilaha illa anta àníkò sẹ́ni tó yẹ kásìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lódodo àfiwọ́ ọlọ́run Allahumma ìwọ ọlọ́run ọba mi inni a'udhu bika minal kufur yìí fi ọwọ́ sọ wọ́n ti di kèfèrí wal fakiri wọ́n sì ta mí lọ́sì ó ti yanjú ọ̀rọ̀ rẹ mẹ́wọ̀n mọ́tì ń dẹ gbígbé lágbájá wọn ló ti kó ní islam ànábì ní sọ fọlọ́hún fi ọlọ́hún mọ́jì ní kèfèrí mọ́jì tá mi ní òsì wọ́n àwọn tóbi kẹ̀mí ní azabil qabr ni wọ́n wọ́n sọ pẹ̀lú ìwọ ọlọ́hún bá níbi ìyá sàárè tí wọ́n ti gbé mi sínú sàárè mọ́jì ń jìyà tí fi dìde kó ń bẹ padà la ilaha illa anta àníṣe kò sọba tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lódodo àfi wọ ọlọ́run ẹlẹ́kẹ̀sán Allah ọlọ́run bá aláàtó mi mo gba tító la ilaha illa hu kò sẹ́ni tó yẹ ká sì tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn ẹlẹ́yìn ọlọ́run náà alayhi tawakkaltu òun ni mo gbára lé ọwọ́ rabbul arshil azim ọba yìí ló ní aládàsí tó tóbi jù. àwọn àlùfáà sọ̀rọ̀ lérí àdúrà yìí tí mo kà yìí wọ́n wá bẹ̀rẹ̀ wá sẹ́kù bùnbáàs wọ́n ní sálẹ̀ máa ṣe wọ́n ní ẹ máa ṣe nítorí pé àdúrà yẹn òun ni ìgbẹ̀yìn ááyà tó wà nínú sọ́ọ̀tù tọ́wbà ló jẹ́ pé àwọn ìlú wà á yẹ tó mílẹ̀ Qur'an ayé Qur'an ìgbẹ̀yìn sọ́ọ̀tù tọ́wọ́ba tẹ́bàlọ́lẹ̀ wò ọlọ́run fa in tawallaw faqul hasbiya Allahu la ilaha illa hu alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim wa in tawallaw táwọn yẹn bá kẹ́yìn ṣe ọ̀tá làwọn ọ̀bọ ṣe má wọn làwọn ràn ọlọ́wọ́ má wọn làwọn òkun ọlọ́wọ́ má ọlọ́run ní faqul hasbiya Allah tó bá ti wí èmi ọlọ́run ọba yín gbé olùrànlọ́wọ́ dìde fún ọ bàbá albani wọn ni hasan wọlé albani àwọn ni hadith hasan ni hadith hasan dẹ̀ ni àwọn ń lò ní ẹsẹ̀ wa ìtumọ̀ ni pé wíwí rẹ̀ lábàṣàbí kò sí tó burú mbẹ̀ ìtumọ̀ rẹ̀ dáa ó tó jẹ́ àyà Qur'an ó tó jẹ́ àdúrà sí ọlẹ́gbàrà ẹlẹ́kẹ̀wá allahumma wọlọ́wọ́ bá mi o allahumma inni as'aluka wọlọ́wọ́ bá mi ń bẹ̀ ọ́ as'aluka ń bẹ̀ ọ́ al mẹ́ta ìsàmójúkò fún mi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí mo ti dá sẹ́yìn gbogbo ọ̀nà tí mo ti dá nínú ayé mi mẹ́ta mójúkò mbẹ́ dákun mẹ́ta mójúkò mbẹ́ wàlá àáfíà wàá fún mi ní àlàáfíà ìdúnìyà nílé ayé wọ́n ṣe mí lára rẹ̀ wọ́n jẹ́ wọn máa gbé mi dìgbàdìgbà káàkiri ìwọ ọlọ́run ọba wọ́n jẹ́ wọn gbàgbé mi sínú ilé àlàáfíà minal ascom difaahu lahi minal ascom wal àwọn àjálù àdánwò bú tí wọ́n mọ̀ ní àá ah, ebó sì ṣàdúrà ọlọ́mọsà sọ mi bẹ́ẹ̀ o nílé ayé ń bí wàlá àkhírà àti ní àkhírà lọ́rùn aláhùnmá ìwọlọ́wọ́n bá ní asàlùkà àfọ́à àní tó ń béèrè àmójúkò lọ́wọ́ rẹ wàlá àfíà àti àlàáfíà fìdíìnì nínú ẹ̀sìn mi wọ́n jẹ́ sẹ̀mí ọ̀dàrú o wọ́n ti ṣe bídíà wọ́n ti ṣe ṣíríkù wọ̀dùnúyáyá wọ́n jọ̀rọ̀ ilé ayé mi ọ̀dàrú o wà áhàlì ọ̀rọ̀ àwọn ọmọ àwọn ọmọ mi ìyàwó mi mọ́jẹ́ ọ̀dàrú o wà máa lí dúkìá mi property mi àti ọ̀nà tí ń gbà jẹ́ àtọwọ́ mi tó fún mi ní mọ́jọ́ sòfò mọ́jọ́ fún ọba o nítorí ń sọ nìyẹn Allahumma wọ ọlọ́run ó sọ̀rọ̀ àwòrán àti dákun má fi òhò mi má fi hàn gbogbo ayé Allahu akbar ẹbí wọ́n rí wèrè àbó rí wèrè tọ́sàdé kájú rẹ ọmọlúwàbí bí ṣe bí yóò sì máa rìn káàkiri bẹ́ẹ̀ ibi wọ́n lágbàlagbà tó ti dàgbà kọjá kọ̀mọ́ tí ń ṣe má tí bàbá jáde wọn hò nígbà míì eh, wọ́n sì yàn mú wọ́n bọ́sọ lọ́rùn ẹ̀ Allahu akbar ó lè ó lè ó lè ọ̀tọ̀lẹ́ni tí wọ́n fẹ́ mú ọ̀tọ̀lẹ́ni tí wọ́n mú wọ́n bọ́sọ lọ́rùn ẹ̀ nígbà míì wọ ìsúná ni ó ti ọlọ́lẹ̀ ṣe nǹkan tí ó yẹ kó ṣe tí wọ́n fi wá bọ́sọ lọ́rùn ẹ̀ gbogbo ìdóhùn kọjá ń bẹ̀ Allahumma ustur awrati má tú òhò mi síta òkè tó kò láyè wà á mi rọ̀ àti lẹ́yìn náà gbogbo tí wọ́n ń pa mi láyà pátá bí màá ti ń kàdúrà ní kọ́ ọmọ fún lọ́kàn balẹ̀ mẹ́ Allahumma ìwọ ọlọ́wọ́ bá mi ìfàtí ni èmi bẹ́ẹ̀ ni yàdá yìí máa sọ mi níwájú tí n bá lọ máa bá mi ṣẹ́gun wájú wọ́n mi khalifi máa sọ mi lẹ́yìn èmi ọ̀rẹ́ yìí máa àmọ́ wọ́n rí gbogbo ẹ̀ máa sọ mi lẹ́yìn mọ́jà burú lépa bá mi lẹ́yìn wà yẹ mí ni ọ̀tún mi máa ṣọ́ mi ńbẹ̀ wà ń ṣìmáàlì òsì mi máa ṣọ́ mi ńbẹ̀ wọ́n mi fáwọ́kì máa ṣọ́ mi lókè mọ́jì àbúrò jálù mi látòkè wọ́n àwọn òṣèlú àdọ̀mọ́tíkà ìwọ́n sáàdì wọ́ ọlọ́run pẹ̀lú títóbi ìwọ́ ọlọ́run á ní ògìtà ìlànà táhàtì mọ́jà àbúrò mọ́jà wàá bá mi láti sàlẹ̀ jihad sit tí àbúrò wá balagbájá bí ọba wá látòkè yọ jálù àbí kó kọ́ wá láti sàlẹ̀ kọ́ lọ́mọdé á sì lẹ́tẹ̀ẹ́ bí ọba yọ lọ́tún yọyọ lọ́sì bí ọyọ wájú yọyọ lẹ́yìn gbogbo ẹ̀ nígbò tí sàdúrà tán ọlọ́run bá aláàtì ṣetán láti sọ níbi gbogbo àwọn ibi táburú ti wà yìí ẹ má fi àdúrà yẹn lẹ o ẹ má fi àdúrà yẹn lẹ bí ọba aládùúrà mi máa tó ń ṣe lẹ́yìn rẹ̀ láàárọ̀ lẹ́yìn àṣírí ó ti tu ọ tó fi gbá yẹrẹ tán wọ́n máa gbé wọ́n máa gbé ọdún lẹ́ni wọ́n máa pé kúrikótó wọ́n máa sọ̀tẹ̀ rẹ̀ wọ́n máa sọ̀tà rẹ̀ àmọ́ gbogbo tí wọ́n bá panu bọ̀ lélẹ́rìí kò ní sẹ́mọ́lá torí pé wọ́n ti kàdúrà wọ́n ti kàdúrà kò ní ìdíkọ́ ọmọ wọ́tẹ̀ káàkiri kó wọ́n sá ti sàdúrà ni. ẹlẹ́kọ̀ọ́kànlá aláhùnmá ìwọ ọlọ́run ọba alimul ghaibi wa shahada gbogbo tó pamọ́ àti tó hàn kò sí tí ó hàn sí wọ ọlọ́run fatiras samawati wal ard wọ́n lọ dá sámà àti gbogbo tó wà nínú àti ilẹ̀ rabba kulli shay'in wa malika gbogbo nǹkan pátá wọ́n lọ́ọ́ tọ́jú èyí wọ́n fi ọwọ́ sọ ní sáré nafsi níbi aburú tọ́ dámọ́ mi kálukú ní ibi tó kù sí tóun náà sì mọ̀ pé ibi tó kù sí yìí eh, bí èèyàn ọba tètè kú ńbẹ èèyàn padà jìyà o ẹlòmíì ò lè ní ò lè wà lójú ọwà lọ́kàn ẹ̀ ẹlòmíì ṣìnà ni ẹlòmíì ọtí ni ẹlòmíì igbó ni ẹlòmíì ìgbéraga ni ẹlòmíì òfófó ni ẹlòmíì ká máa fẹ́ ló bá ti yẹn jẹ́ gbogbo nǹkan tí ṣètàn máa ń gbé wá sí yàn nínú ẹ̀mí tí ó padà mú yàn rí parun wọ́n lọ́wọ́ bá mọ́sà sọ mí bẹ́ẹ̀ o ìtumọ̀ ni pé o tún gbére ọlọ́run lọ́wọ́ gbogbo ọlọ́run mo gbọ́kàn mi lé ọlọ́wọ́ o gbogbo tí ọ̀dà ń bẹ̀ aburú tí wọ́n máa ń wá láti bẹ̀ mo wá sọ pẹ̀lú àṣẹ wọ ọlọ́run pẹ̀lú agbára wọ ọlọ́run omi ṣáde ṣètàn yìí sì wá sọ níbi aburú ṣètàn wọ̀ṣíríkìhí àti ẹbọ tí èmi sọ fún ọ pé kò dìmọ́ ọlọ́run bá tó dá gbogbo ayé tó sì ní ìkápá gbogbo ayé lọ́wọ́ tí sì ń pàṣẹ fún gbogbo ìjọba ṣẹlẹ̀ nílò ayé ṣètò tó wọn bọ́ sọ mi yóò dà kọ ṣàdúrà yìí pé kọ́lọ́ ń sọ níbi aburú ẹ̀mí rẹ̀ ṣètò àní máa ń sọ yẹn dẹlẹ́bọ òun náà gbò á báyẹn lójú oorun tọ́mọ alálàkàlà òun náà ní wọ́n sọ fún ọ pé mọ́wòrán orin tó rí yọ̀dá o <laughs> òun náà ní ojú ìwé mi tó lọ fún ọ òun ní òtún lọ lè tẹ́lẹ̀ fún ọlọ́run pé bàbá mo ti mo dé ẹ mọ kó o lọ ẹsìn mọ́jẹ́ ṣètánù ọ̀sán mi dẹ́lẹ́bọ̀ o mọ́jẹ́ ń dà afẹ́ ẹlẹ́bọ̀ o mọ́jẹ́ ń dà alájẹ́ ẹlẹ́bọ̀ o umu ẹlẹ́bọ̀ o ẹlẹ́hà ẹlẹ́bọ̀ wàá ní akutẹ́rù fa alẹ́ anáfíìsì sùn á mọ́ wàá jẹ́ ń fọwọ́ ara mi síra mi mọ́jẹ́ ń kàn dìde lójúmọ́ kí n kàn mọ́ bẹ́ẹ̀ kí n sì múra mi wọ́n ta lọ́pàá òní ẹnìkan kọ́kọ́ òní lọ́pàá rẹ̀ wọ́n jọ fúnra náà ló so kò mọ́ fáànù ló gbé stúdù sí ìsàlẹ̀ ọdẹ fẹsẹ̀ lé stúdù nígbà ó so kò mọ́ fáànù tán ọta stúdù ń pa <laughs> kílógún tí wọ́n jama dání ó gba alẹ́ jama kò sí tí ó fi wá kú sílẹ̀ so wọ́n ti ń gbé nǹkan jẹ fúnra mi wọ́n ti ń fọwọ́ ara mi bá tara mi jẹ́ wọ́n ti ń fi ìbínú pa ọmọ mi ẹlòmíì wọ́n sẹ́ni kílípù kan síbi jóni bàbá yẹn ó wá bínú lọ́nu ilé ó lè mú kankan tó fi lu ọmọ rẹ̀ láti rí ọ́pṣẹ̀ kọ́lé nǹkan yẹn mọ́ ọmọ rẹ̀ sálẹ̀ báyìí ọtọ́ ń bù ni bàbá yẹn máa róòlù ó sì balẹ̀ bọ́ ó sì kú síbẹ̀ ọmọ rẹ̀ wá ń wo báyìí pé bàbá ti kú náà ta ló ba nǹkan rẹ̀ jẹ́ òun náà ní nípasẹ̀ tání ṣètọ́ wọ́n ti fọwọ́ ara mi ṣẹ́ra mi o ọwọ́ àdúrà ilà muslim mọ́sísìmí ní sábà bí ẹni tí ó lọlé fàbúrú sọmọ ìyá mùsùlùmí kan wọ́n jẹ́ lẹ́jẹ̀ mùsùlùmí lọ́rùn wọ́n jẹ́ kóbá mùsùlùmí kan o torí ìbínú ọlọ́run muslim ẹni tó gba islam tó súnmọ́ lọ́run wọ́n jẹ́ sàbúrú fún wọ́n jẹ́ máa mùsùlùmí láì dáa ẹlẹ́kẹ̀jìlá bisimilahi lẹ́tẹ̀lá yẹ nílẹ̀ ní abisama tarọ́ wa ní kò sí nǹkan tí ó dì mọ́ ọlọ́run báyìí tarọ́ wa ní nǹkan o wọ́n sẹ̀mí ń àlè wọlọ́ba tó ń gbọ́ wọlọ́ba tó nímà ànábì ní ìbá ka mẹ́ta rẹ̀ láàárọ̀ àbọ̀ ka mẹ́ta rẹ̀ lẹ́yìn alásàrì gbogbo tí fara níyàn nílé ayé gbogbo tí ń kó báyàn nílé ayé gbogbo tí ń fa burúkú yàn nílé ayé ọkàn ní dọ́dọ̀ rẹ̀ kí ló fi sùn ọkàn ní dọ́dọ̀ rẹ̀ kí ló fi ma tọ́wọ́ ti ka mẹ́ta láàárọ̀ ọkà mẹ́ta lẹ́yìn alásàrì gaari ni wọ́n fi ba tẹ́ra wọn jẹ́ lẹ́rú ṣe ń bà wọ́n tọ́wádé pé tẹ́ra nìkan bá dó tì ní kankan ò ní ṣe wọn. ọgbọ́n náà níbi sọ ni bisimilahi lẹ́dí láyà dúró máa sèmi iṣẹ́ òun fẹlẹ̀ out wàlá fi sàmà wọ́n wọ sẹ̀mí ọ̀lẹ́ alim bọ́bá ka mẹ́ta aláwọ̀ protect rẹ látàárọ̀ nírọ̀lẹ́ tọ́bá ka mẹ́ta nírọ̀lẹ́ aláwọ̀ protect rẹ di àárọ̀ kejì. ẹlẹ́kẹtàlá lọ́dí tubilahi rọ́bà wàbẹ̀lẹ̀ islámi dìínà wàbí muhammadin sallallahu alayhi wa sallam nabiyya àlẹ́bìnrin tó bá ka mẹ́ta rẹ̀ lọ́dí tóbi láàyè rọ́bà wọ́n bìnrin islam dínà ó tó mi ọlọ́run tó lẹ́yìn náà islam tó mi ọlọ́run tó mi ní wọ́lọ́run ọba mi káàkiri ma lẹ́yìn náà islam tó mi èyí sì ní wá ẹ̀sìn kan káàkiri ma lẹ́yìn náà muhammadu tó mi èyí ní wá sẹ́wù kan káàkiri ma ó jẹ́ sẹ́wù bídíà muhammadu ní ma tẹ̀lé àlẹ́bìnrin tó bá wí yìí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ wọ́n muhammadu sallallahu nàbíyá ikú ànábì tó lánàbì lẹ́ẹ̀mẹ́ta ó wí láàárọ̀ abowilẹ̀ mẹ́ta rọ̀lẹ́ àfi kọ́lọ́wọ́n bá aláwọ̀ fìyàn sínú àwọn tọ́lọ́wọ́n yọnu sí tọ́ba díjọ́ àlùkìyàmọ̀ tọ́ba díjọ́ àlùkìyàmọ̀ ọlọ́wọ́n fa ọyọ ní pé jáde jáde torí pé nítorí sọ̀rọ̀ yẹ́bùsọ nínà nìyẹn ọlọ́wọ́n abẹ́ọ́ mọ́jà tó tò lẹ́yìn ọlọ́wọ́n bá mi mọ́ lẹ́yìn Allah mọ́jà tó lẹ́yìn ẹ̀sìn mi mọ́ lẹ́yìn Islam mọ́jẹ́ àwa tó tò lẹ́yìn anábì míì mọ́ lẹ́yìn anábì wa muhammad sallallahu alayhi wa sallam mọ́jẹ́ àtò lẹ́yìn oní bídà kankan mọ́ lẹ́yìn gbàtà àti lẹ́yìn sunna anábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́kẹrìnlá ya hayyu ya qayyum ọba tí ó fara ti nkankan tọ́lẹ́ pé gbogbo nǹkan ló fara ti gbogbo tó sì dúó ọlọ́run ló gbé dúó bi rahmatika ashtaghi ìwá ìgbàlà pẹ̀lú àánú rẹ̀ gbà mí lẹ̀ pẹ̀lú àánú rẹ̀ sàánú mi aslih li sha'ni kullah gbogbo ọ̀rọ̀ mi pátá má fi kan lẹ̀ láì túnṣe wala takilni ila nafsi tarfata ayn má wàá fi mí lẹ̀ má fi mí lẹ̀ lóǹde wọn ìgbà tá a fi díjú yájú Allahu akbar ìjìnlẹ̀ yorùbá nìyẹn ma ẹ̀wá là níwèé àdúrà ọ̀wọ́n lọ mọ́sálásí káàkiri oníra àwẹ̀ àdúrà yorùbá oníra àkúrà ó kàlí jẹnu oníra útúbà yasin ya rauka ya ilu ya dámdámà ya ilu ya ṣe iṣẹ́ jẹ́ kàṣíṣù àwọn mùsùlùmí kọ̀ láì yẹn sun ó fi nǹkan gidi báyìí lẹ̀ ẹ dákun ìwé ní òkìlà ní gbogbo dáhùn látàrọ̀ ẹ̀ kí ni wọ́n yá ṣe jẹ́ kàṣíṣù ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọlọ́run mọ́ fi mí lẹ́ o lónìí wọn ìgbà tá a fi dìdú yájú padà ẹlẹ́kẹ̀ẹ́dógún asibáná àtúnjí láàárọ̀ yìí pẹ̀lú àánú wọ ọlọ́run láti jí wọ asibáhàlì mọ́lẹ́kọ́lélá ọláwọ̀ ọlọ́run ọba ó sì wà lọ́wọ́ rẹ̀ kò sì ní kó lọ́wọ́ rẹ̀ rabbil alamin ìwọ lọ́n tọ́jú gbogbo ayé allahumma ìwọ ọlọ́run ọba mi inni as'aluka khayra hadha al-yawm gbogbo oore wà lẹ́nu tí wọ́n lọ́n fẹ́ sọ̀kalẹ̀ lẹ́nu mẹ́sà mi wọ́n sàì darí ẹ̀ sọ́dọ̀ mi oore tọ́sọ̀ kalẹ̀ lẹ́nu mo bẹ̀ ọ́ mọ́sà pín fún mi mbẹ́ fatiha wo gbogbo ìṣínà àwọn tó fẹ́ ṣínà fún lẹ́nu mọ́sà fèmí náà síbẹ̀ wọ́n náà sọ̀rọ̀ wo wo àwọn tó fẹ́ ràn sí lẹ́nu mọ́sà fèmí náà síbẹ̀ wọ́n náà rọ̀ wo lẹ́yìn náà ìmálẹ̀ ọjọ́ ìní òun náà ni pé taofik kíní kan fẹ́ wá sí ọ ìmálẹ̀ ọlọ́run yóò kàn fẹ́ wá sí ọ náà ọpọlọ ìgbẹ́jì ń sìn kan báyìí kí tí ń sìn kan báyìí ó sì ń dáwọ́lé báyìí ló bá di orí ah nóòrù ni tàwíìkì wọnú rọ̀hù ìmọ̀lẹ̀ ojú òní mọ́sàáyé fún mi wọ́n bàrẹ̀ kàtà ẹ̀yìn arísìkì ojú òní ọlọ́mọ́sàáyé fún mi wọ́n hù dáa guidance ìmọ̀nà ojú òní mọ́sàáyé tọ̀mísọ́nà wọ́n ti ń sùn nílé ni o wọ́n ti ń bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n ń gbé nípa o wọ́n gáìdì mi o wọ́n ti ń bọ́ sọ́wọ́ àwọn èèyàn tí wọ́n gbé mi tí wọ́n máa béèrè owó lọ́wọ́ àwọn fámìlì mi kódà bí ṣe ń lọ yìí èyí mọ́sàmọ́ gáìdì mi mọ́tì sìnrìn wọ́n àwọn òdòdíkà mi ṣáàrì máa fi í èyí tí wọ́n ń sáàdì wọ́n náà bá níbi aburú tó wà lénìí wọ́n ṣáàrì máa bá dàwó àti aburú títún bẹ lẹ́yìn ọjọ́ ìní tó bá dọwọ́ rẹ̀ lẹ́ bó lọ padà wáwí èyí tá lọ lè tẹ̀ra mọ́ nìyẹn èyí tó fi náà sùpá anágẹ́lọ́sọ أمسينا وأمسى Alamin. Allahumma inni as'aluka اللهم إني أسألك خير هذه الليلة تورو لي أو يسي ليلة يكون يوم yọ́ọ̀mù ni ọjọ́ láìlì ni òru ọlọ́run ọba o fún mi lóore tó wà nínú òru èní torí bọ́lá òun ṣe ń sọ orí kalẹ̀ lọ́sàn-án ní ń sọ orí kalẹ̀ lóru fati aha ìsínà òru tèmi ní ńlá lagidi mọ́ ní ńlá lagala sínà fún mi wọ́n ní sọ̀rọ̀ ha ànàsí òru ṣe fún mi wọ́n ní ọ̀rọ̀ ha ìmọ̀lẹ̀ òru tàǹsí mi lọ́pọ̀lọ́ wọ́n bàdàkátà ha alibarika òru wọ́n kàn pẹ̀lú mi lóru pé salamu aleykum wa aleykum salam lágùn mẹ́rin sẹ́ẹ̀tì jí ọ̀la ti jí sẹ́ẹ̀tì jí ẹ máa bọ̀ láàrọ̀ la kíní ò ti bọ́ sí i <laughs> òru ni jama bọ́lá ọ̀sẹ̀ ń sọ orí kalẹ̀ lọ́sàn-án ní ń sọ kalẹ̀ lóru nífi ní àsìkárù sọ̀bá ọ̀lùmọ̀sá èyí tó bá ti kà láàárọ̀ ló lòdì rọ̀lẹ́ èyí tó bá ti kà rọ̀lẹ́ ló lòdì àárọ̀ ìjọ kejì èyí tó bá tó kà láàárọ̀ ọjọ́ kejì ló rọ̀lẹ́ bó ṣe máa yí inú kọ́ wá kírun tán kó dìde lẹ̀ búrọ́dà ẹ̀yọ́ màyá mi ẹlẹ́ẹ̀kẹrìndínlógún asubahana ala fitratil islam ajílẹ̀ ní lérí ẹ̀sìn òdodo fitra òdodo wa ala kalimatil ikhlas ají ní mùsùlùmí lẹ́yìn òyìn sọ fọlọ ní ọgbọ Ọlọ́run ají ní mùsùlùmí lẹ́yìn àṣẹbọlálẹ àná àṣẹbẹbọjí kò sí nǹkan kan nínú ilé wa láàárọ̀ yóò tá a fi kọ́ tá rìn mọ́lẹ̀ ìgbàdí àǹtú alálìjànú ìwọ ọlọ́wọ́n wá o ajílẹ̀rì islam láàárọ̀ yìí adúpẹ́ o wà á lákẹ́ nímọ̀ tẹ́lẹ̀ ikhlas ajílẹ̀rì tawhid la ilaha illallah àwọn adúpẹ́ èmi máa ń dúpẹ́ ni tí wọ́n náà ń dúpẹ́ ìwọ́n tó bá ní nǹkan lè ò lè dúpẹ́ tọ́lọ́ bá lọ dúpẹ́ lọ́lọ́pàá ipe mo ṣe jí láàárọ̀ ìmọ̀ dúpẹ́ ní nǹkan kan mìíràn la ilaha illallah anábì máa ń sọ fọlọ́wọ́n bá wà á nàbí yìí náà muhammadin ẹ̀sìn tá nàbì mú wa iná làṣẹ tó wà lérí ẹ̀ àwa lórí súnà wa ala millati abina ibrahim ojú ọ̀nà ànábì wa ibrahim eré ẹ̀nà láti wà ojú ọ̀nà tawhid hanifa muslima ẹni tí ọ̀pá kankan wàpọ̀ mọ́lọ́hún mùsùlùmí òdodo wa ma kana minal mushrikin ibrahim ọ̀sẹ̀lẹ̀bọ̀ tó bá jẹ́ pé nírọ̀lẹ́ ni kí ló ń wí àmùsáyínà ala fitratil islam wa ala kalimatil ikhlas wa ala din nabina muhammadin sallallahu alayhi wa sallam wa ala millati abina ibrahim hanifa muslima wa ma kana minal mushrikin gbogbo tí a bá tẹ́bá ti wọ́ọ̀rọ̀ lẹ kí láwọn fi rọ́pò àmùsáyìnà lẹ́yìn náà ẹlẹ́kẹtàdínlógún subhanallah alhamdi subhanallah alhamdi subhanallah alhamdi subhanallah alhamdi ọwọ́ awi bẹ́ẹ̀ nígbà ọgọ́rùn tójú bá ń kọ òwe ìtọ́lọ́mọ ní kíkpa rẹ̀ ọ̀ka àmọ́ ọ̀sà wí subhanallah alhamdi tọ́lọ́nà wọn bá ní wasabi hóhó bukratan wa asila ẹ máa sọ subhanallah wa bihamdi ẹ máa sọ ẹ máa sàfọ̀mọ́ fọlọ́wọ́n bá láàárọ̀ àti ìrọ̀lẹ́ ní ẹgbà wà àdìsùn wọn lẹ́nu tó bá wí láàárọ̀ àbówí ìrọ̀lẹ́ tó bá dijálè kìyàmà kò sẹ́nìkan tó ga tó kò sẹ́nìkan tó lọ́lá tó àfẹ́ni tó bá ṣe ju ọgọ́rùn lọ àfẹ́ni tó bá ṣe ju mélòó lọ àfẹ́ni tó bá ṣe ju ọgọ́rùn lọ ni ó tún ga jù lọ ìtumọ̀ ni pé eh, wọn fẹ́ ká dí nọ́mbà kù wọ́n fẹ́ kí nọ́mbà ó ṣe kí ni kó tún lé ni èèyàn ńlá ní ọ̀jẹ̀ inú ẹgbàá wa kàn lẹ́mìí tó bá ní subhanallahi bihamdi tó bá ka ọgọ́rùn-ún á pa ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ̀ àwọn fóòmù tó wà lérí odò yẹn ẹ̀sìn kéékèèké rẹ̀ bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ tó bá ti subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi wá pọ́gọ́rùn wọ́n ti parí fún. ẹlẹ́kẹ̀ẹ́jìdínlógún ẹ̀ǹtì la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ó kéré parí ọkà yẹ ọ̀kan. bàbá ráyè kàmẹ́wàá ètò dáadé ní kọ́ka ọgọ́rùn-ún anabi ni gbogbo ẹni tó bá sọ bẹ́ẹ̀ la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir ó bá ka ọgọ́rùn-ún lójúmọ́ àáfòní ládàá nígbà tó bọ́kùn ẹrú mẹ́wàá kú ọ bọ́kùn ẹrú mẹ́wàá lẹ́yìn náà àwọn akọ ládàá ọgọ́rùn-ún àpẹ ẹ̀sẹ̀ ọgọ́rùn àpàrẹ nínú fáìlì àwọn aṣọ àdàsọ ìsọ́bù àràgbà ká ní ti sọ ọ́ a máa sọ níbi aburú ṣèitán títí tí yóò fi lójọ́ dàtàn ló ṣe jẹ́ pé gbogbo ẹni tí wọ́n ti gbé sùn dà láàmú wọ́n náà fẹ́ dọ̀bù èso ti fẹ́ gbọ́ ọkàn rẹ ọmọ tó ṣe mọ́ ó ti fẹ́ mọ́ ìwàkiwà ó ti fẹ́ mọ́ ó ti fẹ́ mọ́ ṣiṣẹ́kúṣe máa tẹnu bá dùn ẹ̀ tó ọ̀bá rẹ̀ jágbà nínú ẹsẹ̀ kan tó sì mọ̀ pé ẹsẹ̀ yìí ìparun ni ó sì fún ọ máa tẹnu bá dùn ṣètọ́ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ọṣẹ àgbélépọ̀ tákọ́ máa wẹ̀ sọ́dọ̀ àwọn ọ̀tá rẹ̀ èṣù ni wọ́n ń lò èṣù wọ́n lè bẹ̀ lọ́wẹ̀ èṣù náà lọ tari wọn sọ́dọ̀ ẹ̀ tó ní kán fẹ́ ṣèkà fún wọn àbí ẹ̀yìn hẹ́n tí wọ́n bá ti ṣe la ilaha wahdahu la sharika lah òye pa rẹ̀ ó ti ká yóò sùn ó ti ká wọn náà àwọn protection náà fi lẹ̀ fún wa nìyẹn lẹ́yìn náà nineteen subhanallah wa bihamdihi adada khalikihi wa ridọ nafsihi wa sinata arshi wa midada kalimati mímọ́ fọlọ́wọ́n ọba ọpẹ́ fún ọlọ́wọ́n ọba lóun dín gbogbo àwọn ẹ̀dá ọlọ́run lóun dín gbogbo àwọn ẹ̀dá ọlọ́run wa ridọ nafsihi mímọ́ fọlọ́wọ́n ọba lóun dín wọn yọnu ọlọ́run mímọ́ fún ọlọ́run ọba wa sinata arshi lóun dín wọn bí aládàṣọ ọlọ́run ṣe tóbi tó wa midada kalimatihi mímọ́ fún ọlọ́run ọba lóun dín wọn àwọn gbólóhùn ọlọ́run gbólóhùn ọlọ́run ta lọ́mọ yẹ ọlọ́run ní tẹ́bá ní gbogbo odò tó wà lé ayé tẹ́fẹ́ ṣe yín kì ẹ̀wá ẹ̀fẹ́ máa fi kọ àwọn gbólóhùn mi ọlọ́run ọlọ́run ní gbogbo odò ọgbẹ wọn kọ kọ kọ kọ wọn sì ní kọ tán èèyàn wá ní kọ́lọ́hún ọlọ́run mọ̀ ń ṣàfọ̀mọ́ rẹ ní dèdè dèdè mìdáàdà kẹlímàtì anábìjáde ìjọ kan sallallahu alaihi wasallam ó fi ìyàwó rẹ̀ jọ ìríyà ó fi ilẹ̀ sí inú ilé àwọn obìnrin táwọn bá ti kásùbà tán wọ́n jòkó lẹ́wọ́n máa ṣàṣìkàrù ìyá wa jù ẹ̀rí àwọn ṣàṣìkàrù yẹn anábì jáde lọ bí ọwọ́ aago bíi bíi mẹ́sàn-án mẹ́wàá anábì sallallahu alaihi wasallam anábì wa darí dé anábì wa rí ìyá wa jù ẹ̀rí àti sì ṣe àṣìkàrù lẹ́yìn wákàtí mẹ́ta àtàntí kásùbà kò dìde kó níbi tó ti kẹ́rin àṣùbà anábì dèmọ sálámà sáwọn ìyàwó rẹ̀ tí ó sún ọ̀dọ̀ wọn mọ́júmọ́ yóò sálámà sí wọn anábì wa ya ọ̀dọ̀ ìyá wa jù ẹ̀rí látẹ̀yìn àṣùbà ló ti wà ń bí ó níbẹ̀ ni ó ní ìdárúkọ ọlọ́run ànábì ní jòhìríyà àkọ́dé kúlìtù bá adákí àdàbà kẹlìmátì sàlátà mara nǹkan mẹ́rin kẹlìmà mẹ́rin kan mo ti wí nísìn nígbà tí mo wọlé sí yàrá rẹ̀ èmi ti wí nísìn mo wá wí kẹlìmà mẹ́rin náà mo wí lẹ́ẹ̀mẹ́ta subhanallah wa bihamdihi eh, adada khalikihi wa nafsihi subhanallah wa bihamdihi adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimatihi kí ni alákọ̀ọ́kọ́ subhanallah wa bihamdihi adada khalqihi ẹlẹ́ẹ̀kejì ńkọ́ wa rida nafsihi ẹlẹ́ẹ̀kẹta wa zinata arshihi ẹlẹ́ẹ̀kẹrin wa midada kalimatihi mo ti wá wílẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ anabi ni lawo wusinat bima kuliti la wazanat hunna anabi ni gbogbo tó ń ṣe látàárọ̀ ní àsìkò àrùn yẹn pátá tí wọ́n bá gbé sínú scale èyí tí mo wí lẹ́mẹ̀ta èyí tí wọ́n bá gbé sínú scale èyí tí mo wí ọ̀tẹ̀sùn wọn gbogbo tó ń sọ látàrọ̀ subhanallah fi gbogbo àwọn wa ridọ nafsi wa sinata arisi wa bidada kalimati tọ allahumma ìmọ̀ lọ́wọ́ rẹ̀ ìmọ̀ tí ó sànfàní wà tó yí owó tabuwa <laughs> arísìkì tọ́yì ìbà tọ́jú halali tí ò ní sunkún lẹ́yìn tí ò ní ṣokùnfà tí ò ní ṣokùnfà parun fún mi ní ilé ayé wà á mọ̀lá mọ̀tàkọ́ bàlà gbogbo sẹ́tì mo bá wá ṣe lójúmọ́ lémi mọ́sá ìfàánù rẹ̀ gbà lọ́wọ́ mi astaghfirullah wa atubu ilayhi àníbẹ̀ wá sí astaghfirullah nígbà ọgọ́rùn astaghfirullah astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi lẹ́yìn náà àníbẹ̀ wá sọ pé a'udhu bi kalimatillahi tamma min sharri ma khalaqa èyí ń wàsọ pẹ̀lú àwọn gbólóhùn rẹ tó dáa jù tó pé jù níbi aburú gbogbo ẹ̀dá tó dá wọ́n jọ kàn nínú àwọn ẹ̀dá rẹ fa burú sẹ́mi lẹ́nu àwọn òdòdó kalimá ti la ìta màátì mi sáré màkàlàkà ànábì ọ̀ka lẹ́mẹ̀ẹ́ta wọ́n lànà ìbìnrin nípa ká lẹ́mẹ̀ẹ́ta wọ́n ní lámùtàdúrọ̀hù húmọ̀tún tìlíkàláìlà ẹni bá ka nírọ̀lẹ́ tí wọ́n bá fi májèlé sóúnjẹ rẹ̀ mọ́júmọ́ ànábì ní kò ní ṣiṣẹ́ kò ní ṣiṣẹ́ tọ́ba kà lọ́sàn náà ńkọ́ òní ṣiṣẹ́ lọ́sàn náà ètò òmù ṣiṣẹ́ lóru náà ni òní mú ṣiṣẹ́ lọ́sàn. ẹ̀yin máa ya a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa ọwọ́ ń tíráfù ọ̀n lọ lóyún ọ̀n lọ lókè ọ̀n lọ bìkan tí wọ́n mọ́ rí wọ́n ti kásùbà tán ọkà síkáàrù rẹ lẹ́yìn àṣùbà lẹ́yìn alásàrì ọkà síkáàrù rẹ ẹ̀mí rẹ wá balẹ̀ ọ̀láyà ọmọ ya lẹ́yìn náà ọlọ́mọba ọlọ́run fún ní sùúrù àti ìmánì tó fi gbé nígbà tí ọ̀ ládàáwò náà tọ́lọ́ ọlọ́run bá aláà yóò tó ọ àwọn afáà ní ká máa wá fi àṣà láti parí ẹ̀ Allahumma salli wa sallim ala Muhammad ẹ̀yọ́ mayami ismi muslim tí a fúnra wa eléyìí òun ni ismi muslim ìwé àdúrà bàbá wa sheikh Dr. Sa'id ibn Ali ibn Wahab al-Qahtani rahimahullahu ta'ala rahmatan wasi'a bí ọdún méjì sísìn bàbá yẹn kú bàbá tó ṣàjọ sí inú tíra wọn tí wọ́n sọ ní Isnul Muslim bẹ̀ẹ́dẹ́ Canada ẹ̀dẹ́ America ẹ̀bádìí Britain bẹ̀ẹ́dẹ́ Australia Afghanistan Pakistan oye Nigeria Africa Ghana gbogbo àgbálá ayé ní Isnul Muslim wa torí àwọn èèyàn máa gbára tó wà ń bẹ̀ tá a bá tẹ hundred thousand copies ó gbọ́dọ̀ tá láàárọ̀ yìí tí mùsùlùmí lẹ́yìn Yorùbá tí wọ́n bá máa táwọn sìn hundred thousand copies one million copies àmọ́pọ̀lọpọ̀ wa máa wò ó yóò dé gbà fìlà ní ọ̀rà ìfẹ̀nira ìsìn muslim yóò rà jàlábíà yóò fọ́ sára yóò fi ìsìn muslim lẹ̀ yóò ní ìwé àdúrà yẹn wọ́n alẹ́ lò ó ní five hundred naira five hundred naira èyí tó wọ́n ju five hundred naira ni ọ̀dà àwọn imported ọ̀yẹ́ one five àwọn tábà wọn fẹ́ download rẹ̀ ó wà lérí internet wọ́n ti gbé e sí ní internet wọ́n ní wọ́n mú náà àdìsá nẹ́bí wọn wá gbé síbẹ̀ fẹ́ni tó bá fẹ́ kọ́pì ẹ̀ lọ́fẹ̀ẹ́ bá a ṣe sọ́ ti gbogbo kálukú mọ̀ tó mẹ́yìn àti táwọn tó tẹ̀lé a ní wọ́n padà rà lọ́sẹ̀ tí ń bọ̀ wọ́n bá dijọ́ mẹ́jọ wọn náà bẹ̀rẹ̀ títí ìdí èlò ayé tán tí wọ́n fi mú mọ́lẹ̀ àtàǹsí mú bóyá o ogun sì mú sísà tó bá fi rẹ̀ lẹ̀ kọ́dà àtàǹsí máa fa tí o bá tètè múra sí àsìkáàrù àsìkáàrù ló ń lọ́kọ̀ ìsù ọkọ̀ kí ni mo gbé àdìkáàrì <laughs> wọn náà ni ọkọ yìísù àtàwọn ọmọ ẹ àwọn àdúrà mìíràn tó wà ń bẹ ìpè tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ nǹkan báyìí lẹ́sìn tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ nǹkan báyìí lẹ́sìn tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ àdúrà tẹ̀sìn ọ wà ń bẹ ọkàn lọ lè wo irú ìṣòro tó bá wà ńlẹ̀ ọ wà wo àdúrà tá ànábì filẹ̀ fún wa pé ká máa ṣe kí ká máa ṣe pẹ̀lú gbàgbọ́ ni o ìgbàgbọ́ gangan ni engine tó fẹ́ gbé mọ́tò <laughs> tí o bá ti sí gbàgbọ́ mọ́wùlẹ̀ dára o bá ti gbà pé ọ ti bó ṣe kéré mọ́ níwọ̀n báyìí jẹ́mà ó rí pé agbára ń bẹ nínú àdúrà tánàbì filẹ̀ fún wa kò sí nǹkan kan tí ń ṣe wá tí ó ṣe ànábì kò sí nǹkan kan tí ń ṣe wá tí ó ṣe àwọn sàhábà kí ni solúsàn ló kù táwọn abéèrè abẹ́lọ́ nínú àánú rẹ̀ ní kọ̀ọ̀kan wa àdúrà wa kọ́ lọ́mọ́sàjì ọgbà ọ̀rọ̀ wa kọ́ lọ́mọ́sàjì olójútu èyí tó ti tó náà ọ̀rọ̀ wa kọ́ lọ́mọ́sàjì ó tún dàrú gbogbo èyí tó ti tó kọ́ lọ́mọ́sàjì ó tò èyí tí ń pa wá lẹ́kún ọlọ́mọ́sàjì pa wá lẹ́rìn bẹ́ẹ̀ gbogbo èyí tí ń pa wá lẹ́rìn mọ́jà tó ń sunkún bẹ́ẹ̀ mọ́sàmú wa dó lérí ojú ọ̀nà rẹ̀ mọ́jọ ta ọ̀tá mọ́jọ yọ̀ wá mọ́jọ́ ń nàka sí wa pé ẹsẹ̀rin àdúrà yín tẹ́lẹ̀ ń ṣe náà kílẹ̀ padà wàá bábọ̀ ńbẹ̀ mọ́jọ́ ń nàka lẹ́sẹ̀ nìkọ̀ọ̀kan gbogbo àwọn tọ́lọ̀ ti gbéga láàrin wa ọlọ́mọ sọ wọn kalẹ̀ gbogbo àwọn tí wọ́n ń bẹ láàrin ọlọ́run fà wọn náà sókè àwọn táwọn ń sàlẹ̀ ọlọ́mọ sàfà náà sókè ọlọ́run sọ wá lọ lórí rẹ̀ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk والسلام عليكم ورحمة الله وبركاته يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما